ilé ìrọ̀ṣẹ́ kan ilé ìrọ̀ máa lè pàwí. Ilé ọ̀rọ̀ iṣẹ́ àwọn ọmọ tó ń bá rí ṣe máa kó pa wàhálà láàrin wa. Lọ́dọ̀ wo? Ilé ọmọ ọmọ tó yí ní àgbò kọ́ máa ti mọ òjò náà ní. Kò Ajáwí àṣàràwà ìgbà. Ìbéèrè yẹn náà fẹ́ jọ ìbéèrè tí wọ́n So ní gbàdáwà pé àwà kéré díẹ̀, àwọn àdúgbò náà látàgbà irú àwọn ìfẹ́ tí ó máa ń wà ní àwùjọ nígbà ẹ̀ kò fẹ́ sí mọ́ láàrin àwọn aláàjẹ oníṣúná ìgbà níbi pé ní àdúgbò nígbà ẹ̀ tẹ́ ẹ̀ bá lóúnjẹ ńlé ọkàn yín balẹ̀ wípé ìyálágbájá ò fún wa ní oúnjẹ àbí ẹsẹ̀ ẹ̀bá ní ẹ̀ lọ́bẹ̀ wọ́n á ní ẹ̀ lọ ọbẹ̀ lọ́dọ̀ ṣùgbọ́n lónìí sì mo rí pé lára nǹkan tó ń fa irú máàpù ọmọ mi wí yẹn àwọn ìfẹ́ yẹn ò sí ní àwùjọ wa mọ́ wọ́n ní ọwọ́ kan ló máa ń bímọ ìgbà ọwọ́ ló máa ń ló máa ń wò mí mọ̀bí amọ̀gẹ́ tì báyẹn báwo la ti fẹ́ dá ibi yẹn padà sí àárín wa ìrẹsẹ̀ tẹ bá bá ọmọ mi wí ó lè mọ kì í mọ́ bẹ́ẹ̀ ọmọ aráléyìn mi tẹ kọ́ sọ pé ọmọ yẹn ò ní kí í mọ́ kò ní yípo dáadáa mọ́ bára ẹgbẹ́ dáró àwọn ọkọ̀ ẹ̀ padà ó lè ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ àti jẹ́ láàrin àwọn obìnrin ó ṣẹlẹ̀ láàrin wọn pé àwọn ah, obìnrin lè bá rí o báwo la ẹgbẹ́ dáró ilé padà sí àárín wa. Àwọn ọmọ ìyá ti bí ìgbàlódé àti àwọn ilé ìṣòro àwọn ọmọ ìyá. Wọ́n ní kí ó lè ṣí ẹ̀yìn náà lọ́dọ̀ àwọn senior brother ní àwọn senior brother ní lójú ìdílé lọ́dọ̀ bá dá ọ̀sán dáadáa àwọn ìpìlẹ̀ brother láti ní bára rẹ̀. Ìbéèrè àkọ́kọ́ ṣe ọ̀gbìn ìpè ìdàkà ní kámọ̀gbòrò wa rù. Ìtàbá wa ń bára wa gọ́mọ̀ wa wí tó bá tó wá ń bí òsínú kọ́ kí mo ká ṣe. Ìká wá pàwọn ọmọ ẹ̀yẹ́lẹ̀ ní káwọn kí bí ìṣeré àbọ́nà mọ́ láti gbà. Ẹ nígbà tí mo fẹ́ sọ àpèjúwe yẹlẹ̀ àwọn ìyá bá mú wọ́n máa ń pe àwọn ọmọ ọlọ́mọ láti èdè orúkọ owó láláwọ̀ ọmọ tí èdè mọ́ sí wọ́n gbà náà ẹ̀ lábí ló jọ náà ìyá àwọn ìyá yẹn padà wọ́n á mọ̀ pa mọ́ ń pa wọ́n bẹ́ẹ̀ kódà wọ́n tún mọ̀ pa mọ́ ń pa ìtumọ̀ rẹ̀ ni pé àwọn ṣáà gbọdọ̀ ṣe ìǹkárú àgbọǹkà àwọn ìyá yìí yóò gbọdọ̀ ṣùṣù yé níjọ́ náà but ẹni àti yí gbọdọ̀ ṣùṣù yé mọ̀nrọ̀ àmínkò mọ̀nkárọ̀ fàlìyọ̀mọ̀ yé òhú ìyẹ̀dẹ̀ ìgbà míì wà kó tó kan pa fẹ́ lọ rìpọ́ọ̀tù ọmọ fún dábì ẹ̀ gan ọmọ táwa gan ká mọ́ di tó ṣe tí ò da káwa gan kọ́kọ́ ti mọ̀ bàmí ó lọ rojọ́ fún bàbá ẹ̀ irú wà olóògùn yìí kí bàbá rẹ̀ wá dé káwá ṣàlàyé tí bàbá náà bá wù wá pé ẹ wá bá mi nọmọ mi ó wá wá ó wá wà ṣíṣú yẹn wà ní bá ibi ní bá ṣe sùúrù ayé ẹ̀kọ́ ibi káwà náà kò rọ̀ ṣe sùúrù ìyá ọmọ wa dé ó pariwo bàbá dé ó pariwo ṣe sùúrù fún abu abdulrahman ẹ̀sẹ̀ tó wá bí lónìí o in tó mọ yìí ṣe in tó ṣe in tó ṣe ṣẹ̀rí tí abu abdulrahman yẹn ló bá já lábò ah ẹ ṣe wo ẹ fẹ́ jẹ́ títẹ̀ tó ń bàjẹ́ ọlọ́run ni tẹ́bá tó mọ̀ kó ní àkùlẹ̀wà ọmọ yìí ni ẹ sọ fún gbogbo ọ̀dọ̀ tí wá ń bí ìwà wù àyímọ́ níjọ́ tó bá tún wúrú wà àwa máa tún bá wí jẹ́ ẹjẹ́ akọ ìbàjẹ́ yẹn ìbàjẹ́ ní ìbàjẹ́ ọmọdé ní ìjọba yóò mọ̀ jẹ́ o. ṣẹ́ni tó tá a bá ti ń rí bàjẹ́ tá a bá ti ń dákẹ́ tẹ́ bá ti wò ó pé ẹ̀ẹ̀fẹ́ wàhálà o ẹ̀ẹ̀fẹ́ wàhálà o ọmọ tẹ́ ẹ rò pé ẹ̀fẹ́ bá wí torí pé ẹ̀fẹ́ wàhálà ó pọ̀ akọ ọmọ ti yín náà. tọ́lọ́mọ ti yín náà wọ́n jọ rìn báà jọ lọ skul kan náà ó lọ lẹ́jọ́ kan náà báà jọ lọ lẹ́jọ́ kan náà ó ọ̀rọ̀ máa jà wọ́n pọ̀ wọ́n jọ máa fíìdì ara wọn láwọn information kan tó àwa lágbọ́dọ̀ mọ tó bá yẹ ká ṣe. ẹlẹ́ẹ̀kejì ibi ìwà wọn wà sábà ní pé ah, á sábà ní ká bọ́mọ ìwí bàbá rẹ̀ lè ṣì gbọ́ ẹ̀sì ti kọ́ wa lẹ́kọ̀ọ́ táà bá ti lè fa ìtura wa fábílì sáà ní ẹjẹ́ àfẹnusọ á ah, ìwọ́n ọmọ yìí wà tó yóò dáa lẹ́yìn kẹfẹ́ nu bọ́mọ yẹn wí ẹ̀tún wa lọ lé ìdájí ẹ̀ kẹ́ẹ̀ lè lọ àdámbìlá náà ti ṣàánú àwa nìṣẹ́ àwọn ẹ̀yà àtàmẹ́mẹ́mọ́ lọ lé àwọn ọmọ àwa ti ní fóònù tàbí fi pera wa á ẹ̀wù mo ní ọmọ yìí báyìí báyìí báyìí níbi báyìí ìbá ìjọba bí wọ́n pèsè bàbá rẹ̀ tó máa ń jiyàn ẹ tó ọ̀rọ̀ ṣe fídíò bí two seconds five minutes lọ́fọ̀ bàbá rẹ̀ ó lè dẹ́ jiyàn àbí ẹ̀wò ọmọ yìí mo kámọ̀ nítorí pọ̀ kìrìkà ìkà àwọn nǹkan yìí ìrànlọ́wọ́ ní ó jẹ́ fọ́mọ tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ìrànlọ́wọ́ mú ní fọ́mọ ti yí náà torí pé wọ́n jọ ń ṣọ̀rẹ́ ni tẹ́bá wá fẹjọ́ sùn bàbá ọmọ tí bàbá náà ò bá wá ṣe tó yẹ kóhun náà ṣe kí lọ́dọ̀ àwọn

kí wá ní màmá rẹ̀ máa bínú bàbá rẹ̀ máa ká bínú kò kájẹ̀ tó bínú tẹ̀ ní kẹ́tì ọkọ̀ bínú ọ̀rẹ́ bí ẹ máa mọ́ ọmọ yín lọ. torí gbígbẹ́ ẹ bá ti ń dákẹ́ ọmọ tí yín náà ń bẹ láwùjọ yẹn àwọn ọmọ sì ń kọ́ra wọn ní nǹkan ọmọbìnrin pé ìbéèrè méjèèjì náà ó wọnú ara wọn àìwá sì fẹ́ ó wá ẹlẹ́ẹ̀kejì táwọn oníbèrè kí láwọn àlùfáà wá pé wọ́n ní senior brother àwọn senior ni wọ́n ń lò bí àjọyọ̀ senior wà lọ́wọ́ àwọn àlùfáà. ó wá ní ìfẹ́ ajẹ́kó wà náà bí wọ́n ṣe sọ lóòótọ́ láwọn àsìkò náà sọ yìí àwọn onílé méjì àwọn ọ̀run láti pé àwọn ẹ̀yà yìí mọ lùsùsù ni a máa ń tá a padà ń bá lùsùsù wọn wù ní wa mo rántí pé mọ́mí ti wà yá àbí ìlú dáhùn ká ọlọ́mọ sábà ń kẹ́ ẹ̀ tí ó bá ti jọ sunday báyìí oúnjẹ wa mọ special nítorí làwọn àti bí ara ìjàjẹ wa àbí búrẹ́dì àtẹ̀yìn àbí kìíní kan ṣe wá rí gbogbo àwọn ará ilé wa oúnjẹ tá a máa bù fẹ́lò míì ó lè fẹ́ tù sí ní mẹ́rin lọ àmọ́ ẹgbẹ́ lọ fúyà lọ bí ẹgbẹ́ lọ fúyà kìíní kan àtà àgbẹ̀ lọ fún gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan àṣeńjọ́ náà wọ́n fi kírẹ́ẹ̀tì yẹn wọ́n ti ní yẹn kírẹ́ẹ̀tì ìfẹ́ awájọ́ ríra wa bí ìgbà tó ṣe pé aládùúgbò kan náà ni wa dáwà súnà láwùjọ yìí náà nígbà tó bẹ̀rẹ̀ irú kan yìí náà wà tí bọ́dà kan bá fẹ́ ṣe ìyàwó láàrin wa nígbà tí ó lè dáwọn fọ́láṣì náà máa dáwó tí ó fi gba lé àtúntò lójú omi tí wọ́n dáwó fún báyìí èmi máa ọmọ ìyá ṣe é dédá ó níbi kan táwọn ọmọ ìjòkó báyìí tó bá ti dọwọ́ ọ̀sán òun máa lọlé rẹ̀ yóò tẹ ẹ̀bà wá ni tó bá tẹ̀bà wá ọ̀tọ̀lẹ́ni tí ó tẹ̀bà ọ̀tọ̀lẹ́ni tí ó gbé ọbẹ̀ wá gbogbo ó sì fẹ́ jẹ́ ìfẹ́ ni

àìdúró déédéé ọ̀pọ̀lọpọ̀ náà mọ́ ó tún ń tààrin wa rú sí ṣé bọ́dà tó yáwó lọ́wọ́ yìí tí ò tán padà àbí ìjẹkọ́ olé lọ́wọ́ ló ti jàmbá owó lójú tó ti ṣọwọ́ jẹ kó wá jẹ́ pàápẹ́ tó tó pé mo jọ ọmọ yí tó tó ṣe ilẹ̀ ẹ̀rọ pé ọmọ mi wo lórí àbó ọmọ wa tó fi ṣe ọba wọn ẹjá lọ tó ra wa ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo gẹ́gẹ́ bí àlùsùnà tá a bá dúó bó ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a rí pé ó gbà wá ló jẹ́ yìí gbogbo ẹ̀ lẹ́ẹ̀là tó ṣe ó máa bá ọlọ́pàá àti máa bùrọ̀ ọjà wọ́n máa ń àwọn àgbàgbà ọ̀ṣẹ́ ìpínlẹ̀ káyì tí ó máa ìgbàlódé nípa àwọn ìlànà yìí wá níbi láàrin àwọn ọmọ wa. ìwé ọmọ ti rẹ ọmọ ti rẹ ọmọ bẹ̀rẹ̀ ní náà ọmọ wa náà ni. ó làwọn mùsùlùmí ti náà ti dá àlùfáà náà ọmọ ọmọ náà ọmọ wa náà. ìwé ọmọ àwọn mùsùlùmí náà ni wọn. ẹlò ní ti tẹ mákẹ́tì ìgbàlódé ọmọ ẹ̀ tẹ́lẹ̀ bá wọn fi wọn àti sáà ní ìlú ìlà ọ̀dà ti dá ìṣọ́ra fún un. Tòháàdì àwọn ọ̀fẹ́ ìgbìmọ̀ àwọn ìgbìmọ̀ ìlànà fún òun ṣe kí wàhálà máa ń fa àpò ní àwùjọ. Ṣùgbọ́n wọ́n fẹ́ kí ọlọ́run ìlànà òun ìgbìmọ̀ lágbára ti káyọ̀ ìlú fẹ́rẹ̀ òun wà láwọn àwọn òun náà. Tòun ló yẹ kó kọ́ ọ̀hún ìgbìmọ̀ ìlànà ìlú. Ẹni tí

olùdókòwò fẹ́ ra lẹ́kọ̀ọ́ yẹn ní ṣàlàyé àwọn akéwì tó wá ní àwọn obìnrin ó ti ń gbà tó ń gba lẹ́kọ̀ọ́ yẹn olùdókòwò àpárí láti máa wò ní sí àlàyé kan kan tó lọ káwọn ìlú ẹ̀ ní ṣàlàyé àlàyé abẹ́lẹ́ ọ̀hún tí wọ́n ń gbọ́ lọ́wọ́ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك